bẹ́ẹ̀ ọlọ́run ní wàá má arsalna min qablika a ò ṣáájú ànábì nínú kan òjíṣẹ́ kan wàlá nàbí yìnyín àbánàbí kan ó fi hàn pé áyà yìí fàgọ́yà rọ̀bẹ̀yìnà àrọ̀súlì wàbẹ̀yìnà nàbí yìí ó ṣe àlàyé ajẹ́ pé yìí ló jẹ́ ká mọ̀ pé nàbí yìí ó yàtọ̀ sí kíni o ó yàtọ̀ sí rasul ìdí ni tó fi jẹ́ pé ànábì wa Muhammad nabiyyun wa rasulun ni ó jẹ́ ànábì ó sì jẹ́ rasul àfáàní wa nubuwatu ashmal mina risala min aithul ashkhas tá bá sọ pé ànábìyù òun kó nǹkan sínú ju rọ̀súùlù lọ nípa tá a bá wòye sí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn òjíṣẹ́ yẹn mo rò pé ó ti yé pàlẹ́ àǹbíyá àwọn àǹbíyá àwọn ànábì ọlọ́run àwọn pọ̀ ju àwọn rúṣùl àwọn àwọn rọ̀ṣùlù lọ àwọn òjíṣẹ́ ọlọ́run gbàtà àmọ́ tá a lè tú nàbí yù sí ní yorùbá làwọn bàbá kúkú fi ń pè ní ànábì ṣùgbọ́n rọ̀ṣùl òjíṣẹ́ mọ́rí tú sí yorùbá so anabi yẹn àti rọ̀súùlù yẹn ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì àwọn anabi àwọn pọ̀ ju àwọn rúsùlù wọ́n pọ̀ jù wọ́n lọ ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì tẹ́báwo banú Israel ẹ rí pé àwọn ànábì ọlọ́run wọ́n pọ̀ ń bẹ al-anbiya nínú ẹbí kan gbogbo wọn lè jẹ́ ànábì ta ni wọ́n wá ń jíṣẹ́ fún làbá fi sọ wípé àwọn rúsùl yamtazuna alayhim bi annahum kullifu bi tablighi liwahyi alladhi awhahu Allahu ila man khalafa min a'da'i Allahi tabaraka wa ta'ala àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn yàtọ̀ nítorí pé Ọlọ́run bá ránṣẹ́ sí wọn láti lọ jíṣẹ́ fún àwọn tí wọ́n ya pa ọlọ́run nínú àwọn ọ̀tá ọlọ́run falẹ̀ àmbíyá yúmbí umùlọ́ wàrúsùlù kàdáàlìkà yúmbí umùlọ́ láàkín yamtazú nàbí annáhùn yurisilu umùlọ́ ìlà àdá ìlmùkọ̀lìfínà fayuballigunahum ma urisilu bi'i wal anbiya alayhimus salatu wassalam fil ghalib يتبعون الشريعة من قبلهم ويعملون بها ويبلغونها ويأمرون ويأمرون بها من يؤمنون بها ويتبعونهم ولا يكلفون بالتبليغ أعداء الله المخالفين لما جاء به الرسل wọ́n ní àwọn ànábì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí tó pọ̀ jù àwọn kì í ní ṣẹ̀ríà tiwọn ìyẹn lòfin tiwọn ìyẹn ni tíra tiwọn àwọn máa dúó lérí tíà ìwé òfin tọ́lọ̀ ń fún àwọn rúṣùl àwọn rọ̀ṣù tó ti ṣáájú wọn wọ́n ó máa fi ṣàlàyé fáwọn tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n ó máa rán wọn létí ẹ̀ irú yẹn làwọn Zakariya anábìwá Zakariya ń ṣe láàrin àwọn ọmọ Israel yóò ka ìwé òfin fún wọn ní ń pa aláyà nígbàtí òbí máa pé ta ní ó jogún iṣẹ́ ìmọ̀ràn àwọn èèyàn létí ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́run ọba tó fún ní yáyá ẹ sì rí pé yáyá ọlọ́run ní kúdílì kìtàbà bèlè kú wà tíráwó lọ́lọ́run ní ó gbámú òun náà ní taurot taureta ní talafuni taureta musa wà musa rọ̀súlùn òjíṣẹ́ lòun tó ti ní tíra kó gbá tí a nìmú dáadáa ṣùgbọ́n arán Musa sí fìrìhàn fìrìhàn sì ní òun jẹ́ ọ̀tá ọlọ́run lérílẹ̀ ó yí apá àṣẹ ọlọ́run ó sì jẹ́ ajẹ nípa àwọn arán Musa sí ó ṣòpinya láàrin òun àti Harun ọlọ́run kò ṣàánú wa ìtàbá yìí ń sọ nìyẹn wípé ìyàtọ̀ àbí òpinya ti ń bẹ ní àárín wọn wọ́n sì mú ayà wà nù Suratul Maida Ọlọ́run ní inna arsalna Tawrata fiha hudan wa nur àwa la sọ Tawrata kalẹ̀ ìmbẹ̀ǹbẹ̀ ìmọ̀nà ìmbẹ̀ǹbẹ̀ ìmọ̀lẹ̀ yahkumu biha al-nabiyyun wọ́n ń fi Tawrata adájọ́ àwọn ànábì alladina aslamu lilladina hadu àwọn ànábì ọlọ́run ọba yìí àwọn kì í kọ̀rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu wọ́n gbá àfàfọ́lọ́ ni àwọn wo ni wọ́n ń wá ń fi tàórétà ṣèrántí fún níládìínà adu wọ́n fi ń ṣèrántí fún àwọn yehudi àwọn ni ànábì ọlọ́run yẹn ń fi tàórétà ṣàlàyé fún wọn lẹ́yìn tó wá fẹ́ gbọ́ àgbọ́yé ẹ̀ ní kúnkún kó lọ ka tírà nubuwat tí sheikh islam ibn tẹ́míyà tí wọ́n kọ ṣùgbọ́n tí wọ́n ṣàlàyé ń bí òun náà ni kùlásọ ọ̀rọ̀ sheikh islam ibn tẹ́míyà nínú tírà rẹ̀ làǹbíyà kọ́lọ̀wọ́n bá lè kí ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ tíra ta ti ka eléyìn ó náà ni tíra sharihu akidati salafi ashabil hadith sharihu akidati salafi ashabil hadith li sheikh islam ibn uthman ismail abdulrahman as-sabuni. as as شريح فضيلة Sheikh Rabi' ibn Hadi al-Madkhali wọ́n ṣàlàyé ẹ̀ torí náà ìdí nìyí tó fi jẹ́ pé ó ṣe pàtàkì fún wa àwa tá a bá jẹ́ àfa kí a máa wo tí a dáadáa mọ̀rọ̀kó ti yé wọ́n sì mọ́rọ̀ Sheikh Albani náà wá rahimahullahu rahmatan wasi'a nígbà táwọn èèyàn kan sọ pé al-anbiya la yuballighun sheik albani kaifala yubaligun lóde tí wọn ò ní jíṣẹ́ ọlọ́run àwọn ànábì alàjá is ma'muruna bi tabilik fa kaifala anbiya alayhim salatu wassalam lakin tabiliguhum innama yubaliguna risalata man qabilahum ẹ̀rí innama yubaliguna risalata man qabilahum iṣẹ́ àwọn ànábì nù ni iṣẹ́ àwọn òjíṣẹ́ tó ti lọ làwọn náà ń jẹ́ làwọn náà ń jẹ́ ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ anábì nóòhù ibi tá a bá dé lánàá ó náà ni a lọ sínú sórọ́tù nóòhù tọ́lọ́wọ́n bá ṣàlàyé fún wa usulubu da'wa àwọn ọ̀nà ìgbà pé àwọn aláìgbàgbọ́ sí ojú ọ̀nà tààrà èyí tí ànábì wa nóòhù alayhi salatu wassalam tó lò ó pè wọ́n ní gbangba ó tún pè wọ́n ní kọ̀kọ̀ ó ké sí wọn lóhùn rárá ó sì ké sí wọn lóhùn jẹ́ẹ́jẹ́ ó lọ bá wọn lápapọ̀ ó tún lọ bá wọn lọ́kọ̀ọ̀kan láti gbé ọ̀rọ̀ ọlọ́run ọba sí wọn létí láti tọ́ wọn sọ́nà gbogbo ọgbọ́n yìí ló dá ọlọ́run sì fi wá pé bó ń ṣe ń dọ́gbọ́n yìí làwọn náà ń dètè sí i a sì ṣàlàyé àwọn ète táwọn èèyàn lè dá lónìí láti kọ dí àwọn òjíṣẹ́ ọlọ́run níbi ìmọ̀ jíṣẹ́ wọn láti dí àwọn ẹni ọlọ́run lọ́wọ́ láti ṣàlàyé ẹ̀sìn láti gbé ìṣòro tó ga kojú àwọn onímímọ̀ ní ọ̀nà ìmọ̀ tó àwọn èèyàn sọ́nà èyí táwọn èèyàn lè ṣe àwa sọ pé ṣùgbọ́n nìkẹyìn gbogbo àwọn tí wọ́n ń dètè náà ni wọ́n fọwọ́ bólẹ̀ wọn ò ní padà borí bó tilẹ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ ó lè dàbí ẹni pé wọ́n ń borí ṣùgbọ́n àwọn ni ó ṣòfò káyìn òmúlẹ̀ mọ́fo ńlọrọ̀ wọn ó já sí tabatu wọnú súrọ́tù Hud súra ẹlẹ́ẹ̀kọkànlá ní ń jẹ́ bẹ́ẹ̀ láti àyà ìkarùndínlọ́gbọ̀n súra 11 àyà 25 ọlọ́run ní wàlákọ́dé arsalna Nuha. No الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير ọlọ́ni àti rán Núhù níṣẹ́ sáwọn èèyàn ẹ̀ kò sì sí tó wí fún wọn pé ju pé inni lakum nadirun mubin kí ló dé tó fi sọ pé nadir ó ní olùkìlọ̀ mo jẹ́ fún yín èé ṣe tó fi sọ bẹ́ẹ̀ ìdí ni pé wọ́n ń ṣẹbọ tó yẹ pé ojú ọ̀nà ọlọ́run ni wọ́n wà bàṣírùn ni ò bá wí fún wọn olùfúnni ròdùnú lòun jẹ́ fún yín ṣùgbọ́n nítorí pé inú ẹbọ ni wọ́n wà ló fi ní olùkìlọ̀ lòun jẹ́ ní gbangba tó fojú hàn pé ìyà ń bọ̀ wá jẹ yín lóòjọ́ alkiyama bẹ́ẹ̀ bá jáwọ́ nú etí ẹ̀ ń ṣe yìí nam. ìlọkí ni ń kì í. ó náà ní pé ẹ má sìn nǹkan kan mí àfọlọ́n Allah. èmi ń páyà fún yín ìyà yawmin alim ẹlẹ́ta eléro ọjọ́ kan tí ó jẹ́ ọjọ́ ìyà ẹlẹ́ta eléro anábì sallallahu alaihi gbà tí ń ròyìn fún wa lóòjọ́ alkiyama ṣáájú tó dájọ́. nígbà táwọn èèyàn ó wà lábẹ́ oòrùn tí kálukú mọ làágùn yọ̀bọ̀ oògùn ó di adágún sí ẹsẹ̀ kálukú tòmí ó dé kún ẹ̀ àbí kókósẹ̀ rẹ̀ olùmíì ojúgun ẹlòmíì eékún ìyẹn lórúnkún ẹlòmíì bàràdì ẹlòmíì ìdodo ẹlòmíì gbáàyà ẹlòmíì okùn dẹnu ẹ̀ oògùn rẹ̀ ni o. tó lẹ́pẹ́ àwọn kan ò ní sínú dààmúdààbò àwọn kọ̀ mẹ́fà kan ọlọ́run ò sì tí ìdájọ́ anábì ní kèfèrí kan wà á kébò sí yóò ké kí ni ó yóò ní allahumma rahamuni wàlá òfin náà ọlọ́run ò òun bó tiẹ̀ jẹ́ pé inú náà lọ́rọ̀ òun ó já sí ìyẹn pé kọ́lọ́run ò dájọ́ kódà wọ̀nà níbi tí ìyá ká dúró ní fún tó làfà ní fàwákì fi ní wa'lam annaka bí annaka mawqufun ala qadami yawmal hisabi tara ma yaf'alu Allahu yawmal hisabi tara ma yaf'alu Allahu ó ní wa'lam lọ́ọ̀mà ìmàmà dájú bí annaka mawqufun ala qadami pé ìwọ ó lérí gìgísẹ̀ rẹ̀ níwájú ọlọ́run yaoma hisabi ní ọjọ́ ìṣirò iṣẹ́ tààrọ ma yaf'alu Allahu yaoma hisabi tààrọ ma yaf'alu Allahu ó rí tọ́lọ́run ó sì ń ṣe ìjọ náà ọlọ́run dákun mọ́ kàwá kún àwọn tí ó rí ìyá ọlọ́run jọ náà kàwá kún àwọn tí ó rí ìkẹ́ àtàánú rẹ̀ ọlọ́wọ́ ni fàkọ́ọ̀lá lè mẹ́la olùlàdínà kafaru min qawmihi qawmi ọ̀rọ̀ tá a sọ lánàá àlèmẹ́lá ù àwọn owó lápè wọn ẹ́ àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnugan àwọn aṣáájú àwọn àgbààgbà àtàwọn aláṣẹ nínú ìlú àwọn ni wọ́n ń pè ní àlèmẹ́lá ù kò sì sílùú tí ò sí ẹ̀rí nílẹ̀ Yorùbá ṣàṣà ìlú tó bẹ́ẹ̀ jẹ́ ìlú tí èsè ìlú tí wọ́n ṣẹ̀ dálẹ̀ ìlú tó bá ti pẹ́ tí Islam bá ń bẹ ń lú yẹn mọ́sálásí jímọ̀ kìí jìnà sílé ọba ìgbà táwọn èbó náà dé nǹkan méjì kìí jìnà sáàfin kí ni nǹkan náà ó náà nílé ìfìwé ránṣẹ́ tí wọ́n ń pè ní post office ẹlẹ́ẹ̀kejì ní àgọ́ ọlọ́pàá tá à ń pè ní police station ẹ lọ wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti kóòtù tá à ń pè ní ilé ẹjọ́ wọn èé jìnnà sáàfin torí wípé àwọn ọba nígbà náà àṣẹ ti ń bẹ lọ́wọ́ wọn àṣẹ tó kárí tó jáléjáko ni ẹni wọ́n bá ní wọn ó mú wọn ó ni ẹni wọ́n bá ní wọn ó túlẹ̀ wọn ó túlẹ̀ bẹ́ẹ̀ torí náà ọba ò ní máa làágùn kó tó kírun ìní mọ́sálásí fi súnmọ́ ààfin ẹni bá dọ̀yọ̀ ẹ wo mọ́sálásí jímọ̀ ẹ wo ààfin aláàfin tọ̀yọ̀ ẹ wo post office ẹ rí pé kò jìnnà síbẹ̀ ẹ rí police station bẹ̀ lákẹ̀sán tí ó jìnnà sáàfin ọba ẹ wà Àkúrẹ́ ẹ wo post office ẹ wà àfin Déjì ẹ wo central mosque ẹ wo mọ́ṣáláṣí ẹ wà àfin ìmọ̀ bóyá ń sàkéèsì kìíní òní gbogbo olúbi tí rí nù ni ọlọ́wọ́ ní àwọn abẹnugan wọ̀nyí alẹ́dínà káfàrú mi ń kó mi hi àwọn tí ń sá ìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run nínú ìjọ rẹ̀ kí ni wọ́n wí wọ́n ní ìrẹ́núhù tó ń sọ̀rọ̀ àwa ò kan ju ẹ̀dá abara bíi tiwa lọ èé ṣe wín èé sọ̀rọ̀ èé ṣe gbére èsì ìsàlìjànú bó wá lọ́rọ̀ tiẹ̀ yóò ṣe wá jẹ́ ní tí ó kó wa ní papamọ́ra táàfi wá gba ọ̀rọ̀ rẹ gbọ́ ò lè kó wa ń papamọ́ra láyé náà. ẹ wo àwọn ẹ wo sífà àrọ́bílù bá díyà rọ́ọ̀yì la ilaha illallah subhanallah wọ́n ní àwọn ò sì rí àwọn tí wọ́n tẹ̀lé ẹ wọn ò lè fẹ́ sún ìyírí kò rọrùn fún wọn láti fi kan náà hò ṣùgbọ́n wọ́n sọ pé èèyàn bíi ti a ní bíi ti wà iná nìwọ náà mọ́ gbé nǹkan kan dé ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ̀lé ọ wọn ò ju aladina um àrọ́dìlù náà jámù nìyẹn àrọ́dìlù àwọn ẹni yẹpẹrẹ ẹni lẹ́ẹ̀lẹ́ẹ̀nu wa báàdí àrọ́ yìí àwọn tí ò sí àlè ọmọkù fún fitafakur wàtasọ́wùr àwọn tí wọn ò lárò jinlẹ̀ àwọn tó jẹ́ pé in tó bá hàn sí wọn nìkan ni àwọn ainulẹ̀ hak àbí ainulẹ̀ yakin àwọn tó ṣe pé tí wọ́n bá fojú rí nìkan ni wọ́n mọ̀ wọn ò lọ́pọlọ tí wọ́n lérò wọn ò nínú tí wọ́n lérò làákàyè wọn ò mú báàdì àrọ́ yìí àwọn tí wọn ò lárò jinlẹ̀ àwọn ni ó ń tẹ̀lé ọ tẹ̀síwájú àfà yìí tún ní àwọn tí ọgbọ́n wọn kò ìdàgbà tààfà tún sínú Yorùbá ń bínú àwọn tọ́gbọ́n wọn ìṣe kíni tí wọn ìdàgbà ẹ̀rọ ọmọ kékeré béèyàn bẹ́ẹ̀ fi súùtì lé lọ ọmọ tí ò tí ì mowó èyí ó sì gba one thousand wẹ̀ fún mi pépà yìí fún yín pépà ó dà gba ẹ̀hìn yóò gba súùtì yóò bá sọ yóò máa là yóò bá fún wọn pépà one thousand sí ni inú ẹwà máa dùn jàgínní jàgínní òun gba súùtì òun fún bàbá òun ní pépà àwọn tí làákàyè wọn ò mú nam. wàhálà náà wọlé kún màrẹ́ náà ní fàkùn. ma nara lakum alayna àwọn òrá jùlọ kan tó ní lérí àwọn kílà jùlọ tó ní lórí àwọn kò sí kò sí nǹkan kan tó fi ju àwọn lọ báàlì náà dúnnukún kàdìbìn náà dúnnukún kò sí ń táwa kàyín kún àkàyín sí ju kàdìbìn òkúrọ́ lọ irọ́ ló ń pa òṣòdodo tẹ̀síwájú. ọ̀rẹ́ àbọ̀wọ̀. rọ́bí ó wá ní ẹ̀yin èèyàn mi àrọ̀ àìtùn ẹ̀yin ò tí ẹ̀ wòye sí ni ṣẹ́yìn òòró jinlẹ̀ ẹ̀yin láwọn tí ń tẹ̀lé ohun àwọn tí ò lárò jinlẹ̀ ni wọ́n àwọn tí làákàyè wọn ò mú ni wọ́n ó dáná ẹ̀yin náà ṣẹ́yìn náà wá wòye sí ni nkúntù alábáyìnàtí bó bá jẹ́ pé èmi ń bẹ lérí àlàyé òdodo látọ̀dọ̀ olúwa mi ìdí ọ̀ràn burhan látọ̀dọ̀ olúwa mi wa àtàní min indi tó sì fún mi ní ìkẹ́ kan látọ̀dọ̀ rẹ̀ tó sọ̀kalẹ̀ fún mi ìkẹ́ fa'umiyat aleikum ṣùgbọ́n eléyìí tọ́lọ̀ ń fún mi yìí umiyat aleikum ẹ̀yin ò rí ṣe àrí èsì ọ̀rọ̀ wọn ní fún wọn yẹn o nígbà tí wọ́n sọ pé àwọn tí ń tẹ̀lé nóòhù àwọn tí ò láròjìnlẹ̀ ni ó náà ní à èyí tọ́lọ̀ ń fún mi náà nínú àlàyé nínú ìkẹ́ ó ṣeéṣe kó jẹ́ pé yìí náà ò rí ni ojú tí yìí náà fọ́ ní sọ̀hún ṣùgbọ́n ìwọ̀nà tó gbàgbé kalẹ̀ uslubu dáwà èèyàn báwọn àgbàlagbà sọ̀rọ̀ wọ́n ní ọmọ tó ṣe pé ọmọ pínín sí jò lábí ọ tó tí ìlọ́gbọ́n tó tí ìgbọ́n tó nílá àkáyè kí ló wá sọ fún àyè káwọn mọ́ pa ajá mọ́ káwọn fi bọ̀gún tí ó fẹ́ kásídẹ̀ntì ó máa ṣẹlẹ̀ ní tí ẹ bá fẹ́ sọ dẹ́ìsì padà yóò ní sọ pé òpònú lẹ́yìn bàbá yìí èèbó tó ṣe mọ́tò ṣe ń bọ̀gún òpònú lẹ́yìn bàbá èèyàn ní sọ bẹ́ẹ̀ yóò ní ah ẹ̀yin bàbá mi ẹ̀yin wá wo àwọn tó ṣe mọ́tò ajá mélòó ni wọ́n pa sọ́kọ̀ nílùú wọn ṣé àwọn pé tó ń sọ wọn ni pé wọn ò láròjinlẹ̀ àwọn tó bá gbọ́n nu wọn wọn ò ṣe fàǹfà mọ́ wọn ò ní báyàn ṣe fàǹfà mọ́ ibẹ̀ ni wọ́n parí ọ̀rọ̀ sí pé ọmọ yìí gbọ́n jù wá lọ ní tí wọ́n sọ ni pé ó dáa ṣe sùúrù bàbá rẹ̀ ni wá àbí ó sọ pé àwọn bàbá rẹ̀ gọ̀ kò sì lè jáde lẹ́nu èèyàn sí bàbá èèyàn lóòótọ́ pé wọ́n gọ̀ ìtàkàn sọ ni pé àwọn tá ń ṣàlàyé yìí ó ṣeéṣe kó mọ́ hàn sí yín nígbà náà tó ń sọ ni pé wọn ò ní mọ̀ ṣùgbọ́n nígbà tó ti wá hàn sí yín a sì mọ̀ polóye nìyí ẹ̀ ní rí nǹkan tó dáa kẹ́ wá sọpá ìdálẹ́mọ̀ tẹ̀lé ilé ìtawárí tó dáa ibi tẹ́ ẹ ti wá sí pé ká lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ká wá jábọ̀ fún yín abọ́lá fún yín ọ̀làjú tẹ̀ ní ká lọ kọ́ òun lágbédé nítorí sọ fún wọn ni pé àwọn wà nù ojú dúdú òun lélẹ́yìn mo bá ní ọ̀rọ̀ ọmọ yìí èyí ó wòye sí ni wọ́n ní kó máa lọ àwọn bọ̀ wọ́n á pé bọ́lọ̀ bá ní wọ́n lò wọ́n tẹ̀lé tiẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá ti tó tí àkọọ́lẹ̀ orú ibú tó bá ti kò lé wọn lórí wọ́n gbógun tìyàn tẹ̀síwájú àfa. ìgbà tá a jẹ́ ẹ̀rí tí ó hàn sí yín bẹ́ẹ̀ anulizimu kùmùhà sáwà jẹyìn nípa pé dandan kẹmọ tẹ̀lé ni wà má àlà rasul ilal balag kò sí tó kan òjíṣẹ́ ju kó ṣe kí ni kó múṣẹ́ dógóńgó kó jíṣẹ́ gbangba kò lè jẹyìn nípa àyàfi àwọn wo àwọn òjíṣẹ́ tá a fi sáàyè agbára tá fún láṣẹ bí àwọn ànábì Dáúd bí ànábì Suleiman ẹ̀rí lẹ́tà tí Suleiman tó kọ sí Balikis innahu min Suleiman wa innahu bismillahi rahmani rahim ìtọ́ sọ fún ni pé ẹ gbọ́dọ̀ ṣàgbèrè bẹ́ẹ̀ bá ti rí wéyìn tẹ́bẹ́ hùwà gbèrè gbogbo yín láwàá jẹrun ìgbéraga kọ́bọ̀ ẹ gbọ́dọ̀ ṣe é tẹ́ẹ̀bẹ́ ṣe gbéraga à ń bọ̀ wá fogun kó yín òjíṣẹ́ ni Suleiman ọlọ́run wá fi sípò àṣẹ ó sì lágbára irú àwọn òjíṣẹ́ yẹn wọ́n ó kó yàn papá mọ́ra ni tàǹfìdù àwọn amírìlá ká máa pàṣẹ àṣẹ tọ́lọ́run ọba pa ká wá sọ pé ẹ̀yin èèyàn ẹ máa lò ń bẹ lọ́wọ́ irú àwọn èèyàn nìyí ṣùgbọ́n àwọn òjíṣẹ́ kan bẹ táwọn ò sí nírú ipò yẹn nírú tí ń sọ bí pé anulizimu kùmù ha a lè jẹ yín pa pé kẹmọ tẹ̀lé tọ́lọ́run bí irú ipò táwa náà wà ní ìsìn a lè jẹ àwọn èèyàn ń pa báwọn èèyàn bá láwọn ó ṣe jẹsù a ní lọ títì ká yọ kòbókò níbi tí wọ́n ti ń gúnyán ká lọ máa lù wọ́n níbi tí wọ́n ti ń mutí jẹsù ká lọ máa lù wọ́n níbi tí wọ́n ti ń dáṣọ rẹ̀ káfàyà mọ́ wọn lọ́rùn kò sí yẹn lọ́wọ́ wa ṣùgbọ́n àwa ó kàn sọ fún wọn ni pé ẹbọ lélé yìí o kìí ṣe Islam a lọ síbi tí ó sa oko mọ́ àwọn náà mọ̀ pé ó soko ni ìkọ́ṣe àwọn ẹlẹ́bọ lélé yìí o man tashabaha bi qawmin fahuwa minhum ẹni bá sì kọ́ṣe àwọn kan ànábì ló dára wọn o wal mar'u ma'a man ahabba ayé yawmal qiyamah kálukú a ó sì gbé dìde pẹ̀lú àwọn ìjọ tó bá nífẹ̀ẹ́ sí kódà bí ò darapọ̀ mọ́ wọn láyé tó bá dijọ́ gbèdè àwọn tó nífẹ̀ẹ́ sí òun láàrin wọn ni ó ti bára ẹ̀ ìwọ tó ń kírun tó fẹ́ràn eégún tó bá dijọ́ gbèdè ìwọ àtàwọn yé pàrìpà ìwọ náà àwọn tí wọ́n ṣe wúwú ni tí wọ́n yí ohun padà ibẹ̀ ló ti bára ẹ̀ tó ti dìde òun ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn bọ́ọ̀lù gbogbo àwọn agbábọ́ọ̀lù kèfèrí yẹn tẹ́ nífẹ̀ẹ́ wọn ju àwọn àfá onímímọ̀ tó bá dijọ́ gbéǹde mọ́jì ó yọ lẹ́nu pé wà ti homosexual ẹjọ́ dìde torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn footballers àwọn sportsmen àti women homosexuals ni wọ́n o gays and lesbians ló pọ̀ mo ń sọ̀rọ̀ àwọn tí wọ́n gbá long tennis nígbà kan mi mà wọ́n ti sìn kéèpé mi dá wọn mọ́bọ̀ mi ò rá mi cast history wọn dáadáa mo mọ̀ ti steffi graf àti ẹni tó ṣáájú ẹ̀ tí wọ́n pè ní martina navatilova both of them are lesbians lesbians obìnrin tó ń fobìnrin ṣọkọ ni wọ́n nígbà yẹn tí wọ́n fi ń rìn nígbà tí àwọn Williams náà rìn sí Serena Williams yẹn ṣe ń rìn ní àwọn èèyàn fẹ́ràn wọn ẹlòmíì máa ń sunkún tó bá ń rí àwọn steffi graf nígbà yẹn pẹ̀lú àwọn èèyàn ju àwọn Serena ìlọ ní pléyìn o pẹ̀lú àwọn Steffi pléyìn wọn ó kọjá bẹ́ẹ̀ torí àwọn kan ti kọjá sẹ́yìn ó dàbí kọ́rùn tó lówó tọ́lọ̀ tún sọ pé àwọn kan wà ta ti parẹ́ tó tún lówó jù wọ kọ́rùn lọ jẹ́gbẹ́lómi ni ah owó kárùn náà pọ̀ gbogbo àpáta yìí dúkìá rẹ̀ ni ọlọ́ni a ti pa àwọn kan rẹ́ ṣáájú kárùn aṣáàdù mi ní kó wá wà aṣáàdù mi wà áksàrù jamu'a tí wọ́n lágbára ju kọ́rùn wà áksàrù jamu'a tí wọ́n bá ń pè èèyàn kó ọ̀rọ̀ ilé ayé jọ wọ́n tún kó jọ tu kọ́rùn lọ ṣùgbọ́n láyé kọ́rùn ìyẹn ni kárúnà àwọn èèyàn rò pé òun ló ní jù ọlọ́wọ́n rán wa létí pé rárá àwọn tó tún ju kárúnà lọ ti wà lérílẹ̀ ẹ máa wo players kan sìn àwọn kan tó ti jù wọ́n lọ ti wá gbogbo àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní ìsìta ló lè gègé touchline láti sẹ́ńtà títí dé corner kick láyé Ṣẹ́gun Ọdẹ́gbàmí yóò gé player gbogbo defender ó máa wá bọ́ọ̀lù yẹn orí line ni ó tọ̀ láti center center line yóò tọ̀ dé corner yóò ṣe wá lob yóò cross oníwọ̀n fi fún ní mathematical Ọdẹ́gbàmí pé gbogbo àwọn Messi yìí tí wọ́n lè géèyàn láti center line bọ́ọ̀lù ò ní kúrò lórí line yẹn line yẹn ni ó máa tọ̀ lọ. players pọ̀ ẹwà àwọn goalkeeper dálẹ́yìn keeper kan mu ó tún róòlù ó tàkìtì ọbọ Thomas Nkono àti keeper kan tí wọ́n ń pè ní Badusaki àti Pondamali àwọn tí wọ́n mú golí ní ìsìn kò sẹ́nìkan gbogbo wọn mo máa wò wọn kò sẹ́ni tó tí ì mú bọ́ọ̀lù táwọn mẹ́ta ti mú dákọ̀ lobbying tí wọ́n pè ń dálẹ́yìn àwọn ò mú wọn wà turn back acrobatic display kí ni mo kàn fẹ́ fàyàn béèyàn bá nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ tó wá wà lẹ́mí èèyàn bí ètí mo sọ lánàá tó ń gbé fọ́tò ti ẹ̀rí ẹ̀rí sílẹ̀ tí ń ṣe igwe láràárọ̀ tí ń forí balẹ̀ fún kó mọ́ lọ jẹ́ pé níjọ́ ọ̀gbẹ́ndé alkiyama èèyàn ó kàn bára rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kèfèrí sí ni. ni so ìwọ̀n bá ní o ẹ pé mo ti má pèjúwe kan wá gbogbo àwa tá à fi fẹ́ẹ̀sì àwọn klọ́ọ̀bù yẹn tá à ń fi ń kírun tí wọ́n ya pléyà míì sí Allah akbar mo ní tó ń sọ tẹ́tíníkálì tó ronú sí ni pé Allah akbar ọlọ́run mo forí balẹ̀ fún ọ àmọ́ ọ̀tá rẹ̀ yí ọ̀rẹ́ ẹ̀hún ni o sẹ́mi Allah alimọ̀ amida Allah akbar ń sùjúd torí pé fọ́tò ẹni tó yà yẹn kò kírun rí ó sì fẹ́ràn rẹ̀ ló fi ń lo fọ́tò ẹ̀ka ló fi ń gbé kiri ànábì sì ní la yukminu ahadukum hatta akuna ahaba ilayhi min wàlídì ìwà wáládì ìwà náà sí ajma'in ẹni tí ìdó nígbàgbọ́ òdodo tòótọ́ ó dìgbà tí ó bá jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ sí ó ń tọ̀ nífẹ̀ẹ́ sí mi ju wálídì àwọn òbí rẹ̀ lọ wà wáládì àtàwọn ọmọ rẹ̀ wà nẹ́ẹ̀sì àjìmí àti gbogbo èèyàn Umar bin Khattab ó sọ fún ànábì ó ní ìrẹ ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo ẹ̀dá lọ àyàfara mi nìkan ànábì ní láàyà Umar rárá ìrẹ Umar ni Umar fi wá dá padà pé ó dá mo nífẹ̀ẹ́ sí ojú gbogbo ẹ̀dá àti ara mi lọ ànábì ní alẹ́ àánà ó ṣe dí mú mi ní kí nìdí tó fi rí bẹ́ẹ̀ níjọ́ tí máàchì bá wà tí pléyà rẹ̀ yẹn ní máàchì tí wọ́n ní Allahu Akbar Allahu Akbar wọ́n ń pèrún nù ó rí bó lọ ju tànábì máàchì ló lọ wò ó ní lọ kírun tọ́lẹ́lòmíì kò ní iye yóò ó dá níjọ́ tí wọ́n ń gbá final championship kí ló dé tó míìsì mọ́ ó ṣe kí Maghribi ó ṣe jẹ́ di bọ́ọ̀lù ló wà nígbàtí wọ́n á parí match ìgbà náà ló ṣe lọ kí Maghribi àti ṣá ìpapọ̀ ìgbà mú ọ lose ọmọ sọ níjọ́ tí àwọn Nàìjíríà ń gbá bọ́ọ̀lù wa táwọn èèyàn wá kírun nàìjíríà wa àwọn ìmọ̀ ní kálá lose jẹ́ inú ìbànújẹ́ kọ́lẹ́ẹ̀tì kírun nígbà tí wọ́n kírun tán ni mo ṣe ń sọ fún wọn o èyí sọ ọrú ìyan fún wọn kí wọ́n tó kírun torí èyàn lè jẹ backhand kí ni bàbá yìí ń sọ wọ́n ti yán yàn lẹ́nu kí wọ́n tó rántí pa àfáà ni èyí ó backhand so mo jẹ́ wọn ó kírun tán wọn ni ẹ̀yìn má jìn ẹ̀rù tó ẹ́ pé ẹ lose ẹni tí ẹ ní kírun náà tẹ́ẹ̀bà tí ẹ inú ìbànújẹ́ lẹ́ẹ̀dì kí sọ fọ́lọ́n pé ń bà yín jẹ́ lórí ìrùn inú yín ò jẹ́ ń kírun yẹn torí pé lose nífẹ̀ẹ́ sí umar amen ahaba <laughs> kó máa di pé ẹ̀yìn àtàwọn jọ jíjọ alkiama ẹ̀yẹ́ ká ṣọ́ra wa ara conspiracy ni wọ́n mọ̀ọ́mọ̀ kówó sí eré are aré aré ṣíṣe ìdárayá wọ́n mọ̀ọ́mọ̀ kówó sí láti kó ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àwọn èèyàn kúò níbi nǹkan tó wúlò mo wẹ nìkan jọ sí ń fún federal government pé kó náwó sí sports dáadáa only because it's going to make the youth occupied then the youth is not going to they will not become miscreants and nuisance on the street mo kàn bú sẹ́rìn pé kò sẹ́sìn nínú psychology tó ṣe tẹ́sìn bá ń bẹ nínú psychology yóò mọ̀ pé spọ́ọ̀tù opiọ́mù ni ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe rí tẹ́ jẹ́ fans kò lè yín ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ sport ó yé mi dáadáa opium ni ìdí nìyẹn kí ni wọ́n pè ní opium tẹ́yìn tẹ́yìn ó jẹ tó ṣe pé ara èyàn ò wá yá you become you feel high ó rò pé wọ́n ló wà lórí gbogbo ayé ọlọ́pàá táwọn pléyà bá jẹ góò ẹ̀rí tí wọ́n fa ẹ̀wù yọ lọ́rùn ara wọn tí wọ́n máa sáré ẹlòmí yóò fàyà wọlé lọ púrùrù kò sì ní tán kò ní dùn lásìkò yẹn torí pé ó ti lo oògùn tí ó ti mára rẹ̀ yá spọ́ọ̀tù ẹ̀yìn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ níbi ní lásìkò kan nígbà táwọn Chelsea tí wọ́n win àti lẹ́kọ̀ọ́ tẹ́nìkan lọ ń pe klọ́ọ̀bù míì wọ́n gún lọ́bẹ lórí ni ẹnìkan rí tí àwọn Chelsea ń celebrate nígbà yẹn pépà gbé kí ló ṣẹlẹ̀ ó ń gbé mọ́tò bọ́ inú wá bí klọ́ọ̀bù jẹ́ kó sì wá mọ́tò wọ àárín wọn bẹ́ẹ̀ lórí kíni in tó wá ṣeun èmi ò wá rí káwọn journalist kí wọ́n kọ editorial lé lórí wọ́n kàn kọ́ as news but editorial comment kò jáde lórí ẹ̀ bọ̀ mọ́ àwò kó jẹ́ pé àáfáà kan ló wé láwà ní kó ráwọn èèyàn tí wọ́n ń ṣọdún eégún ló kàn wà rí wọn tó pààyàn bẹ́ẹ̀ kìí ṣe pé pépà ó gbé news yẹn nìkan editorial comment gbogbo pépà ó jáde lé lórí house of assembly ó debate ẹ̀ wípé religious extremism but eléyìí wọn ò ní pè ní football extremism kí wọ́n discuss ẹ̀ ní house pé gbogbo àwọn pléyà bóyá viewing center kí wọ́n lè ẹ wo àwọn tó kú ní viewing center ń jọ́sí ṣé ní cross river ni wọ́n fẹ́ sọ di national wọ́n di declare one day national money wọ́n fẹ́ declare ẹ̀ bọ̀ká ní mọ́ṣáláṣí ni wọ́n ní mọ́ṣáláṣí kan wó àwọn èèyàn kú ń bẹ̀ àwọn kan ní that's right wọn ò ní ṣe money kankan eléyìí àfi ń kí wọ́n ń lọ ọ̀rọ̀ yẹn jáde látọ̀rọ̀ núhù tó sọ yín pé anulzimu kumu ha sáà jẹyìn à lè jẹyìn pa wà á ń tún lá àkàrí hó ẹgbẹ́ tó yẹ pé tá à ń sọ igan ẹ lòdì sí ẹ kórìíra ẹ ẹ gbọ́ bó láti jẹyìn pa lérí ẹ tẹ̀síwájú. mala. ó lẹ́yìn èèyàn mi mi ò béèrè owó kankan lọ́wọ́ yín lérí iṣẹ́ tí mò ń jẹ́ ìyẹn ẹ̀san sálárì fún mi lérí ẹ̀ mi ò béèrè sálárì ẹ̀san tí màá gbà lérí ìmọ̀ pé ní sójú ọ̀nà ọlọ́run ni ó san mí wọ́n máa èmi ò lè lé àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ mi ò lè torí tí yín kí n lé wọn kúrò lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún ànábì náà sallallahu alaihi wasallam nígboro Madina nígboro Mẹ́kà àwọn ọ̀tọ̀kù lúnú àwọn Kùrẹ́ṣí wọ́n ní bá ti ẹ̀gbà fún wa ànábì àwọn òní máa jókòó pẹ̀lú àwọn Bilal àwọn ò lè jókòó pẹ̀lú Khobab ẹrú àwọn làwọn èyí tábà ti ẹ̀gbà fún ọ ayé ọ̀tọ̀ ló ti mọ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run ti wá mo rò pé ìkíní yẹn làwọn tẹ̀blíìkì gbọ́yé tí wọ́n tún fi ń ṣe dáwà kan pè ní khusus àwọn khusus àwọn ọba àwọn èèyàn lálá ó tún ní mẹ́tọ́ọ̀dù tí wọ́n fi ń rún téèyàn bá lọ sí tímà àwọn eré àbídá wọn ó tún jókòó sí nǹkan kan láti ṣe wọn lójú kòkòrò míì má sọ lé pé àbá sọ pé mẹ́tọ́ọ̀dù yẹn àrámù ni ọ̀ torí tó bá ń gbọ́yé ni ẹ̀ mo ń ṣàlàyé pé bóyá ìsìnbáàtù táwọn fàyọ ni pé àwọn èèyàn ńláńlá máa fẹ́ kéèyàn bàjálà wọn tẹ̀bùjí ìlú wọn àfá ṣe ẹ ṣáókì ní oníkúmlì mọ̀álìmí wá fi ìtẹ̀bùjí láàá káàdà lè mọ́ àìlèmọ́ àìyàkú nà rọ̀súrú látẹ̀bùjí nìyẹn ni mo ló ń bẹ̀ wọ́n fẹ́ kéèyàn máa pọ́n àwọn ẹlẹ́yìn irú bá ṣe wà ní prógrámù ní ìsìn kí ṣífù kan wà ní wa tí ń gbọ́ wà sí káwà bá wá kú ṣe ń ṣe àwọn wájú ń bí tí ìbá ipò jẹ́nu àwẹ̀ kábà wọn wá júìsì tó dáa kí wọ́n máa nìkan ni ó wà yóò pè ṣífù kejì ẹ̀ torí pé ìdí tó fi jà kóun fi di ṣífù náà ni pé ó fẹ́ kí wọ́n recognize òun àbẹ́mọ̀ pé ẹlòmíì tó bá dọ̀rọ̀ ṣífù tẹ̀yìn tẹ̀yìn ni ó jà alóhùn jẹ ṣífù yìí kò sì sí tó fi fẹ́ jẹ́ ju pé wọ́n recognize ó fẹ́ ká mọ̀ òun láwùjọ torí náà wá dérú program yóò jókòó sáàrin a recognize kò ní wá lọ́la ṣan bóyá ta bá bá wá kú sí sí àmì tààdẹ̀ kojú ìsìsí yóò pé àwọn ìyókù wa wọ́n tún wá máa gbọ́ràn mo rò pé mẹ́tọ́ọ̀dù ni àwọn tẹ̀bílíìgì ni wọ́n ṣe sì bá tù ẹ̀ ń bẹ̀wò wọ́n láwọn òní máa bá nàbí jókòó pẹ̀lú wọn ọlọ́run ní kánàbí ó má dá wọn lóhùn toró ṣẹlẹ̀ nínú suratu abasa tọ́lọ́ ní abasa wàtàwálà anja àwùlẹ̀ àmọ́ wà máa yòdìrí kàlà àlà òyà zaka àwòyà dàkàrò fàtàn fàá òdìkọrọ àmọ́ mínísítà ọ̀nà ẹni tó ti ríra rẹ̀ lẹ́ni tó tó tán tó wò pé kí lòun tún nídìí láyé owó ń bẹ èèyàn wà bí àwọn Yorùbá nígbà tí wọ́n ń ṣe kí ló kọ ilé eré Abìjà ọ̀pá ajé wọ́n ní nígbàtí wọ́n bá ń sọ̀rọ̀ dua investment company ọgbọ́n ń bẹ èèyàn wà ọlọ́run wá kan wọn lọ́pàá ẹ̀yìn company bá bẹ̀rẹ̀ sí ní problem wọn ò fi pé ọlọ́run ọba tì wọ́n lẹ́yìn sí wọ́n ní ọgbọ́n ń bẹ èèyàn wà ọgbọ́n ń bẹ èèyàn wà ọgbọ́n ọmọ èèyàn ọgbọ́n kúkúrú ni èèyàn ẹni tí ìjà yẹn ń tàn máa ni agara máa dá àyàn ṣùgbọ́n ọlọ́run ọba ń bẹ kódà àwọn kan àwọn oníròrí ní bóyá nù dítà amẹ́ríkà fi ń gòkè ó ní mọ́tò olú wọn pé in God we trust àwọn kan tún ronú lébẹ̀ ọwọ́ èèyàn náà ọlọ́run lè máa wo mọ́ wọn lára pé ọlọ́run làwọn gbẹ́kẹ̀lé ṣùgbọ́n tí mo fẹ́ bàyàn bẹ́ẹ̀ olóhun ò béèrè owó owó ò sí lè lé àwọn tí wọ́n gbàgbọ́ tẹ́yìn pè ní àwọn aláìní ọpọlọ àwọn èèyàn yẹpẹrẹ òun ò lè lé wọn innahum mulaqu rabbihim àwọn wọ̀nyí mùláàkù rọ̀bí im wọ́n pàdé olúwa wọn wàlákí ní ṣùgbẹ́ mi àrọ́ọ̀kùn orí yìí ní kọ́ọ̀mán ìjọ kan tájí hàlùn ó wà lámọ́ wọn jọ aláìmọ̀kan nìyí ọlọ́pàá nígbà míì náà nínú dáwà kò sí báwọn èèyàn kan ṣe kàǹkà tó á padà lọ̀rọ̀ mọ́lẹ̀ irú ẹ̀ ni Mùsá padà ṣe fún Fíráùn nígbà tọ́rọ̀ dojú ẹ̀ sẹ́mọ̀ pé nóòhù náà ti ń pẹ́ ọ̀rọ̀ sọ látàárọ̀ ṣùgbọ́n fáínálì kí ló padà sọ làkínní àrọ́kùn qawman tajhalun ìjọ aláìmọ̀kan ni mo rí yín sí so nígbà míì náà bẹ́ẹ̀ bá ń jíṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá ti pè èèyàn lẹ́mìí èèyàn padà lẹ́ àmọ́ wọn bẹ́ẹ̀ tàbá ọ̀rọ̀ àpàdà débi Musa níbi tóun àti fìrìhàn ti ń ṣe fanfa ẹmọ òlẹ̀ jẹ́ nǹkan jùlọ ọbẹ̀ tó rọ́rọ̀ rẹ̀ náà ń bẹnu àárọ̀ fún ẹ̀rí tó sọ fún fìrìhàn finally nígbà tí fìrìhàn fẹ́ pin lẹ́mì tẹ̀síwájú àfàn. wàyà kọ́hún ìmọ̀ ìyàwó sórí wọ́yá kọ́ omi ẹ̀yìn èèyàn mi tẹ́ nílé àwọn èèyàn ìdánù àwọn onígbàgbọ́ òdodo mọ́ ń sùúrù ní ta ni ó wá ràn mí ṣe ta ni ó kún mi lọ́wọ́ ta ni ó tì mí lẹ́yìn mina lọ́ọ̀ì bí máàna mina àdábì lọ ta ni ó là mí níbi ìyà ọlọ́run ìntọ̀rọ̀tùhún tí n bá lé àwọn èkú o tí n bá wá gbẹ́kẹ̀lé yín mo ti lé wọn kú o mo wá gbẹ́kẹ̀lé yín tí ìyà ọlọ́run bá dé sẹ́yìn tẹ́ ẹ pera yín lọ́tọ̀ kùlù yìí ẹ̀yin tẹ́ ẹ pera yín lálágbára ẹ̀yin tẹ́ ẹ pera yín léèyàn pàtàkì ṣé ẹ lè gbà mí níbi ìyà ọlọ́run kó má jẹ mí ìní gbogbo ẹni tó bá jẹ́ àfáà gbogbo ẹni tó bá jó ní mímọ́ gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀ àyítẹ̀léfẹ́ ẹnu àwọn alágbára àyítẹ̀léfẹ́ ẹnu àwọn olówó nínú ìlú à á ṣàlàyé òdodo ọ̀rọ̀ fún wọn ni torí bẹ́yàn bá lọ tẹ̀lé bó bá dijọ́ ògbéǹde alkiyama tó bá dòjọ́ alkiyama tọ́lọ́n bá ó jẹ yàn yà ṣé wọ́n lè gbà yàn lẹ̀ lọ́wọ́ yà náà ìdí táyì fi tẹ̀lé wọn nìyẹn ayé ni wọ́n ni wọn ò lọ́run ayé tí wọ́n sì ní ọ̀hún gan náà ọlọ́run fi pọ́n wọn lé lásìkò tí wọ́n ní ní ọlọ́run tún lè fi yé wọn láyé náà pé wọn ò láyé irú èyí tó ṣẹlẹ̀ sí fìrìhàn nígbà tó lóun ó gé ọwọ́ àwọn òpìnà rẹ̀ lẹ́yìn tí wọ́n gbà fún Mùsá òun ó gé wọn lọ́wọ́ àti ẹsẹ̀ nípasípa ẹ̀hàn bóun bá gé ọwọ́ ọ̀tún òun ó gé sí òsì bóun bá gé ọ̀tún òun ó gé ọwọ́ òsì ìtí wọ́n sọ ni pé fákúdí máa dájọ́ adájọ́ ayé ni ọ́ ọlọ́run padà tún ẹjọ́ dá ṣé ẹ̀mọ̀ pọ́lọ́run padà dójú ti fìrà hàn ó padà parun sínú omi ó tẹ̀rì ọlọ́run kó ṣàánú wa tẹ̀síwájú àfà wala afala tadakkaru ṣé ẹ̀yin ò wá tàdákàrú nǹkan ìrántí ni pé ṣé ẹ̀ ṣe làákàyè ni ó dá ní ìsìn in táwọn olówó àtàlàwọn agbára àtàwọn aláṣẹ òfin mọ̀pọ̀lẹ̀ ni wọ́n ní pé tí wọ́n bá kú téèyàn bá wá ti gíbọ̀ ojú wọn ṣé wọ́n sọ pé káì ẹmú ọmọ tó ti gíbọ̀ ojú so lè gbéra ẹ̀ ó dá ìyẹn lè mọ́ iye wọn wọ́n nítorí páwọn ò láyé ni ó dá táàrẹ̀ bá ń ṣe tí ń tọ̀ sára tí ń yàgbẹ́ gbuuru tó dóyìn gan ọwọ́ ní ẹ̀mọ̀ ẹjú wípé bá ń nu ìdí òwe táwọn ní bàbá mi ò nú ó sì sáánú mi ìbọn bá ní ẹ̀yìn mọ́ ní mílọ́níà ó yẹ kẹ́ ẹ lè nípasẹ̀ kídùn inú rẹ̀ ọmọ yìí ó sì ń fi ń ráre báyìí ẹ̀yà alágbára ni wọ́n tún fi ń ráre ibi tí wọ́n ti mọ̀ nìyẹn pé kò ságbára kan fún wọn ọlọ́run kan pọ́n wọn lé ni ẹni bá wá gbọ́nù wọn yóò wá gba Islam ní pátápátá yóò ju wọ́sù tẹ́lẹ̀ fọ́lọ́n pé àsọ́lọ́n ló pọ́n òun lé tó fi òun sípò kò wá ní fẹ́ hò kò ní rìnrìn táǹkù táǹkù lérílẹ̀ kò ní hùwà gbére kò ní hùwà ta ni ó mú mi kò ní jáyé fàálétè ń tutọ́ kò ní ti àwọn èèyàn mọ́lẹ̀ kò ní fẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n kò ní kó ẹ̀tọ́ tàwọn èèyàn pọ̀ mọ́ tiẹ̀ yóò mọ̀ ṣe déédéé torí pé yóò ti mọ̀ pọ́lọ̀ ń pọ́n lé ni kàrámọ̀ ni òun ò jẹ́ nǹkan kan ṣebí lánàá nígbà tí wọ́n bí ọmọ ọwọ́ ni kò lè kú ò lójú kan tó wà bébí bá ń pa bàbá gbóúnjẹun ní sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè mú concept of infinity nínú mathematics ní ẹ̀tẹ́ bá ń gbọ́ infinity is a number that is not attainable ó exist ṣùgbọ́n is not attainable ò lè débẹ̀ táwọn ah, infinity is uncountable no kò mí pé kò countable ṣùgbọ́n is not attainable ò lè débẹ̀ ó dàbí asympto kí ni wọ́n fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wọ́n fi sọ pé the feeding bottle of a child eh? near that child is infinity to that child ṣùgbọ́n ìwọ tó dúró tó ti dàgbà is not infinity to you so bọ́rọ̀ àwọn alágbára ti rí nìyẹn nítorí náà anábì nóhù níṣẹ́ wà ṣe làákàyè ní tẹ̀síwájú iná lọ ẹ wá gbọ́ n ò kúkú wí fún yín tẹ́lẹ̀ pé ń di kọ̀sá inú lọ pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìsọpọ́dọ̀ mi lọ́wà ìpẹ́tẹ̀ bá ń wówó ẹ̀mọ̀ mi ń sọ yín dolówó ìwíbẹ̀ tẹ́lẹ̀ ní tí sọ ní pé ọba gbọ́ kọ́lọ́run ó lè sàánú yín kẹ́ wà lè jẹ́ náà àfáà mi ò sì sọ fún yín pé ojú mi tó tó mi ò sọ pé mo nímọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ yìí ọlọ́run ní sọ ọ̀rọ̀ yìí náà ó malakun mi ò sọ pé màláìkà ni mí èèyàn ni mí lóòótọ́ bẹ́ẹ̀ ṣe wí mi èé ṣe màláìkà. wàlá àkúrú lẹ́dínà tẹ̀sítẹ́rì àìlùkùn lẹ́yìn tí a mú ni mi ò sì sọ lílẹ̀dínà tẹ̀sítẹ́rì àìlùkùn àwọn tí ojú yín àwọn tẹ̀ ń fojú rẹ́ náà wọn àwọn tẹ́ kà kún àwọn tẹ́ ń yẹpẹrẹ tẹ́ ń fojú rẹ náà mi ò sọ fún wọn wípé láyìn yóò tíya umullahu khayran pọ́lọ́hùn ò ní ṣe dáadáa fáwọn náà torí náà àwọn tẹ́ kà kún lónìí tẹ́ ń sọ pé ẹ̀sìn wo ni wọ́n ń ṣe ìyà ni ó jẹ wọ́n pa àti ìlà onísúnà ó dọ̀run ohun ànábì ò sọ pé wọn ò ní padà méèkẹ́ ẹ̀ ó dàbí ayé ìgbà kan torí pé tí ń pè láyé ìgbà kan kò túmọ̀ sí pọ́dún tó pọ̀ tí ìgbà bá ti yí padà kódà kójọ́dún márùn-ún sẹ́yìn ó ti dáyé ìgbà kan ẹran ti láyé ìgbà kan táwọn ọmọ sùkúù tí wọ́n tún kó wèrè wọ̀lú kí ni wọ́n kó wọ̀lú ń gbà náà tá a pè ní wèrè ó náà ni pé wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ ṣòkòtò kan tí ó kanlẹ̀ wọ́n wàá máa tẹ̀ mọ́lẹ̀ ẹni tí wọ́n wàá gbóṣùbà káre fún tí wọ́n ní èèyàn gidi ni ẹni tó ti tẹ́ tiẹ̀ tó wá gé èyàn ó tẹ̀ mọ́lẹ̀ títí títí tí ó wà ya lẹ́yìn náà ẹ wàá wọ òdì ẹ̀wù òdì ẹ̀wù yẹn yóò wá jẹ́ long sleeve alápá gúngún ẹ̀ ní de bọ́tìnì ẹ̀ ní ta ẹ̀ túlẹ̀ ẹ̀ sì ní ṣe polo rántí ìyẹn ni gáì ńgbà náà tí wọ́n fi ń rìn káàkiri èyàn ó sì fi irun èyàn lẹ̀ tí ó kún ní Yorùbá sì ti sọ síwájú pé irun orí ń kún aṣọ ń fàya èròjà wèrè ń pé bọ̀ díẹ̀díẹ̀ àbí àwọn Yorùbá ò ti sọ èyàn ti pẹ́ kí wọ́n tó bí wa nù eré ń kún asọ́sìn ṣe kí ni ẹ̀wù ń fa aya èròjà wèrè ń ṣe kí ni ń pé bọ̀ díẹ̀díẹ̀ iṣẹ́ sí ní ìsìn tẹ́lì kan bá ṣe ní gbòòrò ní ìsìn sáwọn èèyàn ní wèrè wọ́n pè bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà náà wọ́n ní yá correct guy bí ìgbà táwọn èèyàn ń sì di ilẹ̀ tẹ́ ń pè ń ságìn ní ìsìn ó lè yàn ṣe pátákó mọ̀ hàn kiri ṣe pé làwọn èèyàn tó fi ń ṣe gáyẹ̀ sí tí wọn ò bá tún lò mọ́ ẹni ó bá ṣe bí àwọn èèyàn ní that man is mad ṣùgbọ́n àwọn tí a ń ṣe lónìí wèrè ni wọ́n ṣùgbọ́n wọn ò tí ì mọ̀ ó dìgbà táṣà yẹn bá kó ńlẹ̀ ẹni ó bá wá ṣe mọ́tò ní wèrè ni mo fi yẹn ṣàlàyé ní tí a ń pè nígbà ẹ pé yóò ìgbà kan lè tí mo sọ̀hún ṣùgbọ́n ọdún rẹ̀ ò tí ì jìn ságìn sìn ó ń ṣẹlẹ̀ ìgbà wo náà ló bẹ̀rẹ̀ kò pẹ́ tó bá tún lọ tí wọn ò ṣe mọ́ ó tún ti dìgbà kan nìyẹn àwa kan náà lásì ń lò gbà yẹn na ibu Zamani na wàlẹ̀ àìbù fina wà má zamani na àìbù sì wà ná ẹ̀rí kò sí ti ń jẹ́ ìgbà kò sálébú ìgbà ju àwa tá ń bẹ nínú ìgbà náà lọ bá ṣe ni wọ́n ń pè nígbà àsìkò kan bẹ gbogbo àwa tá a wà ní yunifásitì ńgbà náà tá à ń ṣe gbogbo wọn ni wa ni sọ pé à ní sórí ire ń jọ náà torí pé wọ́n rò wípé bá a ṣe ń lò yẹn ẹ̀yìn káwọn obìnrin máa ṣe há ọkùnrin dánú gbọ̀n sí ṣùgbọ́n wọ́n là ní ríṣẹ́ mo rántí ń já tí mo lọ tò fún iṣẹ́ tíṣà lákùúrẹ́ mo wà lórí line pẹ̀lú irun gbọ̀n ṣòkòtò mi sofe mo wá ráwọn bọ́ìsì kan tá a jọ finish ní fúta àwọn èsè mùsùlùmí tí wọ́n máa dì geology geophysics ni wọ́n ṣe wọ́n máa ń pera wọ́n geodọ́là ń gbà yẹn èmi máa ń sọ ń gbà pé ṣe àwọn àṣẹ àfàmù I'm going to be a teacher tíṣà àmàṣe wọn ni ah! ẹ̀yin àfáàní ẹ̀ àwọn aṣiṣẹ́ ní ẹ̀kọ́fìnrin àwájọ tò lórí láì sincerely mo lọ bá wọn ní ah, kílẹ̀ wọn ń bí ṣẹ́ẹ̀lì ló yẹ kẹ́ ti tó ṣẹ́ẹ̀lì ẹ̀ lọ́ṣẹ̀ from mọ́ni mọ́bù ẹ̀ lọ́bẹ̀ mọ́ni jíọdọ́là ah, two one thousand nine hundred mọ́ lówó oṣù tíṣà ń bì sẹ́wọ̀n pé one thousand nine hundred ni ìgbà tí Abdulsalam dórí oyè ló change owó tí ẹ̀ máa ṣe tíṣà ń gbà náà graduate one thousand two thousand one hundred lówó òun ṣùgbọ́n gbà wọ́n bá yọ ilé ìyọlẹ̀ yóò kú one nine one nine lẹ́fẹ́ jọmọ́ gbà ń bì wọ́n wá ń wò mí wọn ò lè fọ òun jọ náà. àwọn tẹ́ rò pé ò lè là àwọn ni wọ́n là yìí o nídìí súnà èmi máa wọn ẹlẹ́ àbá ìjẹ́ pé jíìpù ni wọ́n wà pẹ̀lú ẹ̀há ni wọ́n wà jíìpù tí ó ní tí mo lè kó nísàlẹ̀ èkó lọ́dún tó lọ àbí tí wọ́n pè mí sí lẹ́kṣọ̀ ń bẹ̀ ní ansarudimos lálàkóró lẹ́kọ̀ọ́ níbẹ̀ kankan nísàlẹ̀ èkó ah, mo kàn rí gbogbo àwọn brọ́dà jíìpù eléyìí àwọn hílọ́ọ̀sì tíjọba máa ń wà ń bì làwọn èèyàn fi ń ṣẹṣẹ nù à ah, irùngbọ̀n wọn ló sì dúró èyí tí gbogbo sọ pé ah, bó lẹ́yìn èèyàn ti ń rówó àánú ọlọ́ọ̀ni torí náà ká ṣe tọ́lọ́n kò pé ká mọ́ ńlá kéèyàn ó sì sọ pé bọ́ọ̀lù òun ó máa ṣe wàláhì ìdí ìjẹkújẹ lẹ́yìn rẹ̀ ó yọ sí abẹ́rẹ́ láwọn ẹlẹ́bọ ní kó máa tọrọ owó káàkiri náà kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kí ní kí ni ó kẹ fún sára yẹyẹ ẹjẹ ní jẹ ní fi ma fẹ́ ó sẹlẹ̀ tí wọ́n lè kókó torí pé lásìkò ẹbọ àwọn ó jẹjẹ jẹ wọ́n ó rí èrù torí wọ́n lọ ọjà ó jí nǹkan ọdún kan bẹ so gbogbo àwọn ọdún wọn bí ká sẹ ìríjọ́ nínú tí wọ́n ní ọjọ́ rọ̀ kí ni wọ́n padà ṣe bí ká jí ẹran ká jí nǹkan ìgbọ́n jọ gbogbo ọlọ́jà ó jáde wọ́n ti mọ̀ páwọn ó ta mùsùlùmí ó wà ara ẹran wọn èé jí ẹran gbé àwọn mùsùlùmí ó wà ara ta wọn wà ara nǹkan oúnjẹ ìdúnnú àwẹ̀ ní ẹ̀rí bọ́jọ́ ó ṣe kún táwẹ̀ bá fẹ́ parí mọ ẹyọ tí ò ní pẹ́ gbogbo àwọn tí ń tọ́ka ọkà bàbà ẹ̀wà ìrẹsì wọ́n mọ̀ pé àwọn ó tún ta torí pé àwọn mùsùlùmí ó yọ zakatul fitri ìmọ̀bọ́dún ẹbọ bá ń bọ̀ àwọn ọlọ́jà mọ́ sáàkó lè ní tó ní kàn pàwọn ẹlẹ́bọ̀n bọ̀ wá jí ọjà ìsìn ni wọ́n sọ pé àbí bá fẹ́ jẹ jẹṣu láwọn ìlú kan wọ́n ni òòṣà ló wá wà èèyàn ló lọ wá o ò ní wọ́n fi wọ́n gbé lọ sórí òkè wọ́n wá sún wọ́n ta mọ̀ tí èèyàn bá ti wá dóko pé ó lè hàn ah, òòsà ló wà wọ́n sì jọ mọ̀ pé kèé sóòsà àwọn èèyàn ló wá wà iṣu oko olóko oníwọ̀n èbò òòsà ìmáàmù máa jí àgbò alágbò tí ó pa ní yídì ni rárá o kèé yóò rà ní tàbí káwọn èèyàn ó rà fún un islam dálíka huwal islam eléyìí islam bí islam ti rí nìyẹn ìrọ̀rùn islam kò sí nira nínú Islam kò sí pákàleke ń bẹ àágbádùn ni èèyàn àwọn èèyàn bá bá ti mọ́kàdé gbogbo yóò ti mọ̀ pé bó ṣe tàjíà yóò yọ sáwọn àlékún wọn káàbọ̀ mọ́ká kíní kan wọ́n sá máa pàṣẹ ńlẹ̀ kiri lọ sáwọn pé tàjíà ó yọ wọ́n èé sọdún ẹbọ kí wọ́n parí ẹ̀ kí èèyàn lọ kí ẹlẹ́bọ àhòrò kó fún ọ ní nǹkan kan wọ́n wá sì fún èèyàn gan èèyàn lè gba ẹran yẹn wọ́n jí lọ́jà ni ọlọ́run ṣàánú wa látara bẹ́ẹ̀ kí ni Nuhu sọ tẹ̀síwájú ọlọ́run ló nímọ̀ jùlọ nípa ní bẹ́ nínú ẹ̀mí wọn ìdánilẹ́mìnà rọ́ọ̀lì mi tẹ́mi bá sọ wípé mo nímọ̀ kọ̀kọ̀ tẹ́mi bá sọ wípé màláíkà ni mí tẹ́mi bá sọ pé àwọn tí ó ń tẹ̀lé mi ò ní ní ajẹ́ pé ń gbà náà èmi náà ti di kan nínú àwọn alábòsí òun náà ti dẹ̀lẹ́bọ̀ bíi tí yóò ń daláìgbàgbọ́ áyà yìí òun ló jẹ́ ká mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀ la nínú àwọn áyà tá a fi mọ̀ pé kò sẹ́ni tó nímọ̀ kọ̀kọ̀ ni Nuhu nàbí yón wa rasulun ànábì ni òjíṣẹ́ ni òun ló ń sọ pé wàlà àlàmọ̀lọ̀gọ́ ìbà mi ò ní mọ̀ kọ̀kọ̀ ìwọ tó yẹ sànábì tó yẹ ṣe rọ̀ṣùl ó wá ní àṣírí ọlọ́run wà lọ́dọ̀ ẹ̀ al'anta afdolu minohi sójú náà lọ ni ojú ànábì nóhù sójú lọ nínú suratul An'am ọlọ́run ní kánàbí náà wí bẹ́ẹ̀ wípé mi ò sọ fún yín pé àìlẹ́mọ̀ lè gọ́ ìbí mi ò mọ̀ ní mi sọ pé mo nímọ̀ kọ̀kọ̀ lastaxartu tó ẹ pé mo nímọ̀ kọ̀kọ̀ ní bẹ́ẹ̀ ni ẹ bá ti rí pé ọ̀rọ̀ yóò ti bò mí wà mọ́mọ́ sani àjò sú òní bẹ́ẹ̀ sì ni aburú kan ìbá ti fọwọ́ kan ìmì ànábì tó ẹ pé mo nímọ̀ kọ̀kọ̀ ni ẹ́ kúkú mú láti bẹ̀rẹ̀ káka ó ní èmi ò jẹ́ nǹkan ju bashir olùfúnni ní ròdùnú wà nadir àti olùkìlọ̀ náà ọlẹ́bí nóhù ó náà sọ bẹ́ẹ̀ tó ń bá ti sọ pé òun ní mọ́ kọ̀kọ̀ wájátì tílékalẹ̀ ayé àfi suratul an'am lam tajid náà tẹ̀síwájú àfà ah, wọ́n ní nóòhù ìrẹnúhù kọ́díjá dálítà náà òun bá wa ṣe fàǹfà òun bá wa ṣàríyànjiyàn fàkìsàrìtà jìdáàlà ó sì jìdáàlà náà ó sì ṣàríyànjiyàn náà pọ̀ ó bá wa ṣe fanfà pọ̀ kò sí bàbá wílé ó wí yìí bàbá sọ báyìí ó tún sí nǹkan wí ó ẹgbẹ́ náà wọ́n máa sọ fún yẹn pé wọ́n mẹ́yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ṣèwé àgbéjẹmọ́wọ́ o bàbá sọlé ó sọlé bàbá sọlé sọlé ìwọ nìkan ló kọ́ kéwú láyé ni àbí ò bá wọn àbẹ̀rẹ̀ sí dákọ̀ àwọn àfà àwọn àfà àwọn àfà kí ló dé tí wọ́n fi ń dákọ̀ àwọn àfáà yẹn wọ́n sọ pé n tó ń sọ yẹn wọn ò sọ́rí bẹ́ẹ̀ sì ni àwọn àfáà yẹn kìí ṣe pé n tó ń sọ yẹn wọn ò mọ̀ ṣùgbọ́n iṣẹ́ tó kàn ń gbà náà ó ju èyí tí wọ́n ń sọ lọ́wọ́ lọ wọ́n ti yanjú àwọn tẹ̀yìn yẹn èyí tí àsìkò tiẹ̀ tún bá lòun wí àwọn àfáà tàná èyí tí wọ́n sọ náà wọ́n gbógun tì wọ́n lérí ẹ̀ ẹ mọ̀ wàhálà táwọn àfáà ṣe lórí ọ̀rọ̀ ẹbọ wàhálà tí wọ́n ṣe ilẹ̀ Yorùbá ò kéré kódà ó di ìjà ìgbà tí wọ́n yanjú èèyàn nì ọ̀rọ̀ owó èlé làwọn náà gbógun tì ọtí mímu la fẹ́ gbógun tì ìmọ̀ dọ́gbọ́n ṣẹbọ kéèyàn pera ẹ̀fẹ́ ní ìsìn àwọn èèyàn ní ṣẹbọ tààrà ṣùgbọ́n ẹlẹ́bọ làwọn náà wọ́n á ṣe bí mùsùlùmí ìyẹn ló tún kù tó bá tún yá àwọn míì ó tún yọjú in tó bá jẹ́ pé níjà lásìkò kan làwọn àfọ́ ó máa dojúkọ ẹ̀rí pé níhù ní ìsìnkú sọ̀rọ̀ fíkìwù kankan ọ̀rọ̀ tí ń sọ náà lọ́rọ̀ ẹbọ torí pé òun ní níjà àgbà náà tẹ̀síwájú àfa. fàtínà bí máa dá ìdùnnà kúntàmínà sọ́ọ̀dìkì ibi tí wọ́n á parí ọ̀rọ̀ wọn sínú ó dáa fàtínà mú wá bá wọn ma ta'iduna in tó sàdéhùn rẹ̀ tó fi ń dẹ́rù bà wọ́n hàn ilé ayé mọ̀ parẹ́ ẹ̀yìn kìíní ìkún mi ó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ìkúntà mínà sọ̀dìkì tó bá jẹ́ pé olódodo ni ọ tó bá ń bẹ́nu olódodo ẹ̀rí àwọn ànábì yòókù náà wọ́n sọ pé jẹ́ kí sánmọ̀ ó yalé àwọn lórí ó yá sọ fún sánmọ̀ kó fàyà báyìí tó bá mọ̀ pé olódodo ni ọ gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe máa ń sọ fáwọn àfáà lónìí yàbá ẹ̀rì pé tẹbá ń kọjá lọ níwájú ilé ẹmú ń gbà míì àfáà báwo ni ẹ̀yà kẹmú bá kan ẹlòmí tó bá rí yàn nílé ọtí yóò mọ̀ mọ̀ káwọ́ lóbìnrin olóbìnrin lọ́rùn sàwọn àlékún àfáà ẹ̀dá wa lónìí ẹfọ́ àfáà ń gúdà kan bẹ̀ẹ́ àwọn míì tí wọ́n ti tí wọ́n ti wọ́n ti rìn wọ́n ti wọ́ wọ́n ti wọ́n ti tẹ̀rì sínú ìbàjẹ́ àwọn ẹni wọ́n ń yọ̀ ṣẹ̀kẹ̀ nínú ìbàjẹ́ àwọn yẹn wọ́n ètí ẹ̀fẹ́ gbọ́rọ̀ ọlọ́run rárá ayé táwọn wáyé ayé kan yà àwọn ojà ayé àwọn lè mọ́ wá mi mọ́ o torípa èyí táwọn wáyé àwọn oúnjẹ bí àwọn bá jẹ ayé dé ayé kan ó mọ̀ pé àwọn jẹun irọ́ ni kò sí bó ṣe lè jayé tó tó bá yá àwọn èèyàn tiẹ̀ ní rántí rẹ mọ́ irú inú ìlú táwàá àwọn kan ti jayé ń bẹ̀rí táwàá yóò tiẹ̀ mọ̀ àwọn bàbá tó lè pìtẹ́ wọn bẹ́ẹ̀ tó bá pọ́gọ́rùn-ún ọdún láyé yóò wà mọ́ sọ ní àmọ́ ah, ah, yóò mọ́ sàlàyé oh, ẹ mọ́ mọ́ sọ̀rọ̀ ọdẹ́gbà mi lẹ́ẹ̀kan àwọn bàbá wa tí wọ́n jókòó lẹ́yìn àwọn mọ́ sọ̀rọ̀ Tọ́ndá Balógun wọ́n mọ́ sọ̀rọ̀ Dẹ̀jọ́ Fáyẹmí àwọn bàbá tí wọ́n jókòó lẹ́yìn Tọ́ndá Balógun àti Dẹ̀jọ́ Fáyẹmí wọ́gbọ́ rí inú fúbọ́ọ̀lù àti Tọ́ndá Balógun láyé ìgbà tí wọ́n yé wọ búùtù ẹsẹ̀ ni wọ́n fi ń gbá bọ́ọ̀lù àwọn Tọ́ndá Balógun no búùtù torí mo rí fọ́tò rẹ̀ rí ó gbá bọ́ọ̀lù dé gbéngbò lọ́lú èbó gan wọ́n ní kó gbá professional ọmọ nàìjíríà ni fọ́tò rẹ̀ tí mo rí kò wọ boot ṣẹ́mọ̀ wípé tí ẹ̀rọ ipa sọ ní ìsìn bóyá wà náà kọ́lẹ̀ ẹ̀yìn òtí ẹ̀ mọ́ dẹjọ́ fáyẹmí ò sì tí ìkú ó wà láyé ń gbogbo tẹ́ ń sọ gbogbo ìkejì Ronaldo tẹ́ ń sọ ayé pẹ́lẹ̀ kí ní jẹ́ Messi kí ní jẹ́ Ronaldo ṣé ìwọ gbọ́ pléyà tó ń pè ní Rummenigge rí ọmọ Germany nígbà fi ń play ó kọjá bẹ́ẹ̀ o so gbọ́ rí nítorí mo kàn fẹ́ bàyọ́ ni pé bẹ́yàn bá níbi ọba àwọn bá jẹ ayé dé ayé ó mọ̀ pé wọ́n jẹun ayé ò ní mọ̀mọ́ tó bá yá ìwọ ló wàá mọ́ kojú tó gbélé ayé ṣe nínú sàárè àwọn èèyàn onímọ̀ kódà sàárè rẹ̀ wọ́n lè kọjá lérí ẹ̀ ibi tí wọ́n sin ẹ́ sí gan gọ́ọ̀mẹ̀ntì lè sọ pé kán clear ẹ̀ kí wọ́n kọ́ nǹkan míì bẹ́ẹ̀ ó lè jẹ́ lé epo ilé epo mo kọ́ mo mọ̀ bí kan lákùrẹ́ ó yà mí lẹ́nu gbà mo débẹ̀ pé ah bí kíní ìsìnkú ni wọ́n ti kọ́ lé epo sí wọ̀nyí láyé wo ló mọ̀ pé wọ́n jẹ́ níbo gbogbo àwọn ẹni tí wọ́n yà sínú owó Nàìjíríà ọmọ wọn dàtẹ́ ń gúrú ẹ̀ Nnamdi Azikiwe ẹgbọ́mọ Nnamdi Azikiwe kan tó tó ń fò kiri mọ́ ó ń dà Alfa Ikoku ń dà ó ń dà ó ń dà abatumabọ́ọ̀lì tó nírun mú kí ni mo fẹ́ fà yọ́ mẹ́ ní pé tẹ́ bá dàpọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ Abíọ́lá gan tó sì ẹ̀ lọ àwọn ọmọ yìí ò mọ̀ ah, Abíọ́lá olówó ni no it's Dangote can you imagine lẹ́yìn the same within the same period bàbá Awólọ́wọ̀ àti sọ̀rọ̀ rẹ̀ mílànà táwọn kan ní asọ́dọ́sà bẹ́ẹ̀ bá sọ létí àwọn ọmọ ẹni sí wọ́n ní for what reason kí ló ṣe tẹ́bí sọ pé ìdán sọ́dọ̀ òṣà mo lọ wo awo ìwé ẹ̀ tí wọ́n kọ awo stott tí wọ́n bá bẹ́ ra kéèyàn lọ ká gbogbo ẹni tó bá jẹ́ àfà gbọ́dọ̀ ká èèyàn ní bùkátà sí kó lè mọ tọ́ọ̀tì ẹ̀ àwọn òròrí ẹ̀ gbogbo tí ń wí nípa economy kankan àwọn náà àwọn economists wọn ni náà ó oh, the world economy has been more, is more complex than all these theories now the world economy is complex wọ́n sọ fún pé gbogbo tó ń sọ ẹgbẹ́ ètò ìṣúná àgbáyé ti kọjá ó ti fẹjú kọjá ti ń sọ yìí it can no more it can't be applied please ó parí àfáwọn àfáà nìkan lọ́rọ̀ tí wọ́n èékù ńlẹ̀ iṣẹ́ kìrìsìlámù tẹ́míyà tó ti sọ látọdún náà là ń lò yìí gbogbo àwọn àfáà imam ahmed imam malik imam shafi imam abu hanifa auza'i gbogbo wọn pátá tí wọ́n sọ náà látún lòdò ní kéèkù ńlẹ̀ ẹwọ́dún tí imam bukhari ti kọ sọ yìí bukhari ìgbà tó parí ẹ̀ ó gbé fún imam ahmed bin ambal bá mi wò ó imam ahmed bin ambal sáyẹn pé gbogbo hadith ti mẹ́bí sọ yìí ní tó fìdò nínú àwọn lórí bẹ́ẹ̀ imam ahmed bin ambal tá à pè ní ambaliu ó wo sọ Bukhari nígbà tí imam buhari kọ tán ó ní yes ní tó kọ yìí torí lẹ́yìn quran ìwé ọlọ́run bàbá fẹ́ sọ̀rọ̀ nípa ìwé òfin ẹ̀sìn Bukhari ló kàn ó ń lọ̀rọ̀ kan tí ń lọ níbi ọdún tó lọ láwọn kan sọ pé Buhari ẹ̀yìn òun kọ́ ló kọ́ kìíní kan oríṣiríṣi sán sọ ń pa ìmú ní ẹni tó ń sọ̀rọ̀ yẹn nǹkan mẹ́ta ló ń sọ tí ò yá àwọn èèyàn alákọ̀ọ́kọ́ ni pé ó sọ pé gbogbo àwọn àáfàá látorí Imam Ahmed dé orí àwọn àáfàá tó wà lóde òní wọn ò mọ tí wọ́n ń ṣe ṣe àgbégbàmọ́ ní Bukhari kọ̀wé tán ta ni wọ́n ló gbé fún imam ahmed bin ambal ahmed bin ambal ló correct ní tó ń sọ ní pé imam ahmed bin ambal ò mọ́ tó ń ṣe ó rọ́ǹkì ṣẹwárí gbogbo àwọn tó wà lẹ́yìn ẹlòmíràn eh, imam malik ńkọ́ ṣe mímú àtàbẹ̀ ńlẹ̀ kò yé imam malik ó kọ mùwátọ̀ táwọn bàbá ń pè wọ́n àta imam shafi o ti há gbogbo mú àta sórí kó tó dọ́dọ̀ imam malik wọ́n àta ìrùpó pọ́jọ́ mọ́kàndínlógún in 19 days ni imam ṣàfi fi jókòó ó há gbogbo mọ̀ wá tọ̀ sórí wọ́n àta gbà tó wá sórí tó dọ́dọ̀ imam malik malik kí ló tún fẹ́ kọ́ gbogbo ẹ̀ ti wà lórí ẹ̀ rárá òun tún fọ́ gbọ́ lẹ́nu wọ́n tó kọ́ imam ṣàfi ó wá jókòó yóò mọ̀ ká imam malik yóò mọ̀ tú imam malik wá ní látijọ́ tóun ti dáyé òun ò tí ì rẹ́ni tó lè kàwé tí èé ṣàṣìṣe grammar náàwù afẹ́wọ́ ìwọ̀ ṣàfí torí pé ṣàfí kó tó lọ máa sọ̀rọ̀ ẹ̀sìn ṣáàìrù ni is a poet àdìbù ni líràìtì ni literature ó mà ẹ̀mọ́ tí mọ̀ mọ́lìkì wá sọ ó wá dúró ní ẹ̀yin ará Mádínà tọkùnrin bá ti wà ń bí ẹ má béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ mi máa ọwọ́ rẹ̀ rẹ̀ ti máa béèrè ó fún ní ìjáza pàmìtì pé mọ̀ dájọ́ ẹ̀sìn imam ṣàfi yẹn o àti imam ahmadu náà tún wá pàdé chain ní kíní yẹn torí pé imam malik muwatọ ntí ń bẹ̀ẹ̀bẹ̀ ni ntí imam malik bá madina àwọn àáfàá sàábé tó wà madina ntí wọ́n sọ. So, àti ìdájọ́ ẹ̀sìn tí wọ́n fi lélẹ̀ àti ṣe sí àwọn ará Madina olófà ńgbà tí alifa tó sọ fún Imam Malik pé jẹ́ ká tẹ ìwé ìkópọ̀ kí wọ́n máa lò níwèé òfin lórílẹ̀‐èdè Islam Imam Malik ní abadan láíláí torí pé àwọn sàábé pọ̀ àwọn míì lọ sí Misra ìyẹn ní Egypt àwọn míì lọ Jerusalem Philistine àwọn míì lọ Kufa àwọn míì lọ sí Basra wọ́n fọ́n káàkiri lórí ilẹ̀ ọwọ́ àwọn tó wà Mọ̀dínà tí wọ́n lò ń rí kọ́ ń bí tó bá lélẹ̀ ní ká máa lò níjọ́ tí wọ́n bá mú tàwọn sàábẹ́ yòókù dé wàhálà ó ṣẹlẹ̀ ibi tí ń kọrí ti ju mùwátọ̀ lọ́nu ni Imam Bukhari ló wá rin gbogbo ìlú káàkiri ti àwọn ará Iraki tàwọn ará Basra tí gbogbo ẹ̀ ó kó síbẹ̀ Kúfà àwọn májẹ̀mú tó ń wá gbé kalẹ̀ kó tó gba ọ̀rọ̀ pánábí sọ tiẹ̀ ló ga jù wọ́n ní mọ̀ Bukhari ó ń lọ ó fẹ́ lọ gba hadith lọ́wọ́ ẹnìkan tí wọ́n ló ní ìgbà tó wá débẹ̀ ẹnìyẹn ń lé ẹṣin jáde ẹṣin yẹn ò jáde ó lé títí ẹṣin yẹn takú ó wá lọ kó bí oúnjẹ bí ṣúgà ó wá fi síwájú ẹṣin yẹn ẹṣin yẹn wá fẹ́ jẹ́ ó fi tàn jáde mọ́ Buhari ó sì gba hadith lọ́wọ́ ẹ̀ mọ́ pé ìwọ tó o lè ẹṣin tó o lè jáde kí ni ìdánilójú pò ní tan ọmọ èèyàn tó gbogbo àdíṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ gbá ń lọ ẹ wo condition rẹ̀ bó ṣe strict tó kẹwàá rí gbogbo èmi làwọn tírímìdì dáúdù yẹn ọmọ kéwù rẹ̀ níwọ̀n <laughs> àwọn abú dáúdù wọn yẹn tírímìdì wọn yẹn ànásá ọmọ kéwù àwọn Imam Bukhari ni wọn ìgbà tó dé Basra tí n bá gbàgbé àwọn àfáà abẹ wọn dán wò ọgọ́rùn ni àwọn àfáà tí wọ́n ṣe test fún mọ́ Bukhari tẹ́bákà alfiya suyuti pẹ̀lú shari'u ahmed shakir ó ṣàlàyé ẹ̀ ó ní mọ́ Bukhari jókòó níwájú àwọn àfáà tí wọ́n dáńtọ́ ọgọ́rùn wọ́n jókòó ọ̀kọ̀ọ̀kan wà jáde wọ́n ka hadith pẹ̀lú sanad isnad hadith yẹn chain of transmitter wọ́n ka hadith yóò tún lọ jókòó wọ́n wá kà bẹ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀kan tí gbogbo ọgọ́gọ̀rún fi kà ṣùgbọ́n tí wọ́n ṣe ni pé isnadi wọ́n jẹ́ ó yàtọ̀ sí mẹ́tínù isnadi àdínsì námọ́lẹ̀ àmọ́lùbẹ̀ níyàt wọ́n gbé fún iná àdákùn yújímọ́ ọ̀kọ̀lùkù fi bàtìní omi àgbà iná ìyá ọmọ nọ́tùfà wọ́n gbé sí wọ́n wá dàrú bẹ́ẹ̀ nígbàtí gbogbo wọn parí ime Bukhari dìde ẹni àkọ́kọ́ sọ báyìí isnadi tó ẹnì kejì sọ báyìí irọ́ ní in tó sọ wọn ò bá mu isnad tó mú wá yẹn hadith rẹ̀ rí hadith tó mú wá yẹn isnad ó wá ṣe kò kọ́lẹ̀ o ó wá ṣe títí tó fi pórí ọgọ́rùn-ún wọ́n ní ah ìwọ yìí àfà ni wọ́n ní ṣùgbọ́n èsì alì súnà ó ní kí ló dé òun fárun gbọ̀n ló wá bú sẹ́wọ̀n ní rárá ọlọ́run ìjogun rùngbọ̀n fún kéè nírùngbọ̀n nígbà tó ti ṣiṣẹ́ wọn níbi tọ́jọ́ orí rẹ̀ kéré dé ẹniyàn lẹ́nìkan tí ó jẹ́ pé yóò wo tí àbí tèmi kó tó lè sọ̀rọ̀ ló ní sọ̀sọ̀kúsọ̀ àwọn èèyàn kọjá bẹ́ẹ̀ o <laughs> kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ òun náà ni wípé ìṣe sí àwọn èèyàn nìyẹn àwọn àfáà wọ́n líǹkì ara wọn ní bẹ́mi náà ṣe wà yìí mo láàfáà tó kọ́ mi ń ké òun náà ní tiẹ̀ á tó sílísálà rẹ̀ padà títí tí ó fi dórí àwọn sàábé yàtọ̀ sẹ́ni tí kàn ká tíra o ṣùgbọ́n yẹn bá fẹ́ já àfà gangan ó kẹ́kọ̀ọ́ yẹn ó wàá dákọ̀ ẹni tó kọ ẹ ẹni tó kọ ẹ̀yẹn yóò sọ ẹni tó kọ ẹ ẹni tó kọ ẹ̀yẹn títí títí tí ó fi ní tẹ́yìn bá ń ha Quran èyí ó ṣe tẹ̀tì bík lọ́dọ̀ Hafiz tó ní ìjáza ó wàá mú ó ti wà nù ṣé ni ẹnìyẹn àfáà àti dákọ̀ pé yóò padà ànábì yóò débẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rínú a máa ń sora wá pọ̀ ànábì ni kéèkéé èèyàn kan kàn déédéé yóò máa sọ̀sọ̀kúsọ ọ̀nà ẹ̀sìn ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ ànábì inú lásọ débẹ̀ ìta sọ débẹ̀ òun náà ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ wọn kì í tà sí i ìntínú àásọ póhùn òní máa kọ̀kọ̀ lànàbí Muhammad náà padà sọ ìntọ́lọ̀ bá sọ fún wọn nìkan ni wọ́n ń lò wá tẹ̀síwájú qala innama ya'tikum bihi Allah innama ya'tikum bihi Allah in sha'a wa ma bi mu'jizin ìta bẹ̀rẹ̀ fún pé káyé ó parẹ́ lé yín lórí kíyà ó ṣẹlẹ̀ ọlọ́run ọbọ̀ mú wá in sha'a nígbà tó bá fẹ́ wa ma antum bi mu'jizin bẹ́ẹ̀ sì náà nílé sámọ́lọ̀ lọ́wọ́ tó bá dé pẹ̀lú ògbọ́ ọlọ́n tó bá dé ọ̀la a mọ̀ tẹ̀síwájú láti bí ayata ti dúró nípa ọ̀rọ̀ anábì nóòhù àtàwọn tọ́lọ̀ ń bá ní kí ó jáde látara ẹ̀ torí pé nìkan ò lè sọ pé n tó ń fẹ́ lọ sọ lọ́la ni ó lè yàrin lẹ́nu pé n téèyàn mọ̀ sọ yóò ti ẹ̀yàtọ̀ pátápátá alhidayatu min indillah ìdáyà ìtọ́sọ́nà ọ̀dọ̀ ọlọ́run ọba ní tí máa wá ìdáyà tó lè irishad ńlá ń sàlàyé yẹn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wà ìdáyà tó taofik àìdán ìdáyà kéyìn ó gbọ́ kó gbà náà ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti ń wá ṣùgbọ́n irishad yẹn láti ahán àwọn èèyàn ni ó ti ṣẹlẹ̀ sí wa ìdáyà tó taofiku ọ̀dọ̀ ọlọ́run ọba direct nìyẹn ìgbà tọ́lọ́n sọ fánà bí a máa sàlàyé rẹ̀ láìṣẹ́ Allah kọ́lọ̀n kó ṣe ní rọrùn fún wa dáadáa ọlọ́run mẹ́jì ó bàjẹ́ alékún dáadáa ọlọ́run kó ṣe fún mi àti ẹ jábá nàbí wọlé ọlá ọlọ́run jábá nàbí wọlé ọlá mẹ́jàwà lẹ́yìn ànábì subhanaka allahumma wa bihamdik ashhadu an